ìyá àgbà ẹ kú àṣálẹ́ yìí ṣé dáadáa ni a mọ̀ pé dáadáa ni adúpẹ́ fọlọ́run o ṣeun ọpẹ́ ni fọlọ́run ó dáná ìyá àgbà ṣé ká fìdí lélẹ̀ torí èmi ti ń retí ìtàn ó sọ fún mi láṣálẹ́ yìí o <laughs> bẹ́ẹ̀ ń tiẹ̀ rí ó yá jẹ́ á fìdí lélẹ̀. Àlọ́ o. Àlọ́. Ìtàn alẹ́ yìí ó dá lórí Ìjàpá àti Yáníbo. Ní ayé àtijọ́, Yáníbo àti Ìjàpá wọ́n wojú Ọlọ́run fún ọmọ. Ọlọ́run ò tètè dá lóhùn ìjàpá bá ronú títí pé kí ni òun ó ṣe ó bá gba ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀ lọ ehoro láti lọ finú tán kó sì béèrè ìmọ̀ràn bí ìjàpá ti dọ́dọ̀ ehoro ó sọ ẹ̀dùn ọkàn rẹ̀ fún ehoro ehoro bá dárò àmọ́ ehoro fún un nímọ̀ràn lóòótọ́ ehoro wí fún pé ọlọ́run ló ń sọmọ àmọ́ òun mọ èèyàn kan tó máa ń lo ewé àtegbò tọ́lọ́run sì ń gbàdúrà àwọn èèyàn látọ̀dọ̀ rẹ̀ inú ìjàpá dùn ó ní kó taari òun sọ́dọ̀ ẹni náà kó sọ bí òun ó ti débẹ̀ ehoro wí fún un àmọ́ ó kìlọ̀ fún pé kó fi ìwà ojúkòkò rẹ̀ kó fi sínú aṣọ kó fi sínú ẹ̀wù kó má ṣe ṣe ìwà ojúkòkòrò tó bá débẹ̀ o. bí ìjàpá ti gbọ́ ohun tí ehoro sọ ló bá bínú ló fárígá sẹ́mi ló ń pè lólójú ìwọ ehoro èmi ló ń pè lólójú ó dáa kò burú ṣáàjúwe ibi tí ń ti rí bàbá náà fún mi ehoro ní kó má bínú ó sì júwe ibẹ̀ náà fún un nígbà tí ó fi kúrò lọ́dọ̀ ehoro ó rí i pé ọjọ́ ti lọ ó padà lọlé nígbà tó dóorọ́ ọjọ́ kejì ló bá mú rìn ló di ọ̀dọ̀ bàbá náà. Hmm. a dá kí ìjàpá gbọ́ ìkìlọ̀ o ìjàpá abẹ̀yìn rúkúrukú bó ti dòórọ̀ ọjọ́ kejì nìjàpá bọ́ sọ́nà ló ń gbọ̀dọ̀ bàbá lọ ó rìn rìn rìn rìn ó ṣe díẹ̀ ó dé ọ̀dọ̀ bàbá bó ti débẹ̀ ó kí bàbá ẹ káàárọ̀ ń bí yìí o ẹ káàárọ̀ ń bí yìí o bàbá tó wà nílé la bèrè o bàbá jáde sí jápá ó dá a lóhùn káàárọ̀ o ìjàpá ọkọ yọ níbo kí la rí ọ fún o èé ti rí èé ti ṣe kí ló ṣẹlẹ̀ bíjàpá ti rí bàbá ó sọ ẹ̀dùnnú ẹ̀ ó kó gbogbo ẹjọ́ rò ó sọ̀dí tó ṣe wá sọ́dọ̀ bàbá ìgbà ó sọ gbogbo ẹ̀ tán bàbá mi kanlẹ̀ um ó ní lóòótọ́ ọlọ́run ló ń sọmọ gbogbo nǹkan ọwọ́ ọlọ́run ló wà àmọ́ ń fi ewé àtegbò mi ń fi ṣe ọbẹ̀ kan fún ọ ìkìlọ̀ kan ló wà níbẹ̀ o o gbọ́dọ̀ gbé ọbẹ̀ yìí délé fúyàwó rẹ yọ níbo kó jẹ́ o sì gbọ́dọ̀ fi ọwọ́ kàn pé ó mú sẹ́nu láti lá àbó o fẹ́ tọ́ wò ìkìlọ̀ bẹnu o bí ìjàpá ti gbọ́ èyí ó tún rántí ìkìlọ̀ tí ehoro ṣe fún un ó ní à bàbá èmi kì í ṣe olójú kòkòrò ìní tọ́lá ìyìn sì ní fi kan ẹnu ń gbé délé fúyàwó mi yan níbo bàbá ní kò burú fún mi ní ìṣẹ́jú díẹ̀ jẹ́ ń fi ṣe nǹkan tí wọ́n ṣe ìjàpá jókòó nígbà tó ṣe díẹ̀ lóòótọ́ bàbá ṣe tán ó bọ́ ọ̀tá ó gbé abọ́ ọbẹ̀ ó gbé fún jàpá ó ní kó máa relé kó rí i pé ó gbé ọbọ̀ ìdélé fún ìyàwó rẹ̀ Yáníbo. ìjẹ́ hmm. ìjàpá á gbọ́ kìlọ̀ báyìí. ẹ̀ bẹ́ẹ̀ lábí ni bí ìjàpá ti gbé ọbẹ̀ tí ń padà lọlé ó bẹ̀rẹ̀ ìrìn rẹ̀ nígbà tó dé àárín ọ̀nà lóhùn lọ́kàn rẹ̀ pé kí ni náà kí ni ń bẹnu ọbẹ̀ náà gan-an tó yàtọ̀ sọ́bẹ̀ tóun ti ń jẹ látijọ́ yìí òun tọ́bẹ̀ yìí wò ó wò rárá rà ó bọ́ sábẹ́ igi ńlá kan ó jókòó ó ṣí abọ́ ọbẹ̀ ó fọwọ́ tọ́ ó tọ́ sẹ́nu ó la ó wí á ọbẹ̀ yìí dùn ó fọwọ́ kejì sí ó tọ́ lá ó fọwọ́ kẹta sí ó tanlá bí jàpá ti ṣe rèé tí ó mọ̀gbà tí ó lá gbogbo ọbẹ̀ inú abọ́ tán. Ah! ìjàpá jọbẹ̀ tán. <laughs> bẹ́ẹ̀ ni kódà ó la tán kòkò kankan nú abọ́ bó ti la tán ń rò lọ́kàn rẹ̀ pé òun ò yọjà òun ò rọbẹ̀ míì sínú abọ́ òun ó gbé fúnyàwó òun kó dìde kó máa lọlé ló wokùn níkù tí wú gbẹ̀ǹdù ẹ́ ó kàjàpá láyà kí ni ìṣẹ̀lẹ̀ ikùn mi ti awú bí olóyún báyìí ah mo dáràn mo dáràn mo dáràn jẹ́ ń padà sọ́dọ̀ bàbá jẹ́ ń padà sọ́dọ̀ bàbá jẹ́ ń padà sọ́dọ̀ bàbá nìjàpá bá gbọ́nà ló dọ̀bọ̀ ọ̀dọ̀ bàbá tó gbé ọbẹ̀ fún un. bí ìjàpá ó ti fẹ́ẹ́ dọ́dọ̀ bàbá ó bẹ̀rẹ̀ sí í ronú pé kí lòun ó sọ torí pé wọ́n kìlọ̀ fún un ìjàpá bá da bí ọgbọ́n ó sún mọ́dọ̀ bàbá tán ló bá kọrin bẹnu bàbá bàbá mo wá bẹ̀bẹ̀ alúgbìnrin bàbá bàbá mo wá bẹ̀bẹ̀ alúgbìnrin ọ̀bẹ tó gbé fún mi lẹ́ẹ̀kan alúgbìnrin òní màmá kọ́wọ́ bẹ́nu alúgbìnrin òní màmá kẹsẹ̀ bẹ́nu alúgbìnrin gbogbo ló yọ mí tẹ̀rẹ̀ alúgbìnrin mo mọ́wọ́ kanlẹ̀ mo mú kẹnu alúgbìnrin mo bojú wo kù orí gbẹ̀ǹdu alúgbìnrin. bàbá bàbá mo wá bẹ̀bẹ̀ alúgbìnrin. bí bàbá ti gbọ́ orin yìí bàbá bóde ó rí jàpá lọ́ọ̀kan tí ń ṣe wàdùwàdù wàdùwàdù pẹ̀lú ikùn rẹ̀ gbẹ̀ǹdu. bàbá wí ṣebí mo kìlọ̀ fún ọ mo sọ fún ọ mo ní pé kó o má fọwọ́ kan ọbẹ̀ náà ìjàpá ní bẹ́ẹ̀ ni mo yọ̀ ṣubú ni ni mo ní kí n tọ́lá òun ló fẹ́ eléyìí bàbá ní hmm, ìjàpá kò sí ohun tí ń ṣe fún ọ o tètè gbéra rẹ àtikùn rẹ kò mọ lọlé ọlọ́run ó kó ọ <laughs> ìyá àgbà ìjàpá pẹ̀lú kùgbẹ́ndu Ah, ah ó fìwà ojúkòkòrò kó bára rẹ̀ tán póò bẹ́ẹ̀ ni òun ni àwọn àgbàlagbà ṣe máa ń kìlọ̀ fáwọn ọmọ kékeré pé kí wọ́n má ṣe ní ojúkòkòrò kí wọ́n dẹ̀ má ṣe jẹ́wọ́ bìà torí pé tí nǹkan téèyàn bá ní kò bá tẹ́yàn lọ́rùn béèyàn ti máa ṣe àyanjúràn tójúbọlé sí gbogbo nǹkan tí ó kàn àtàwọn nǹkan tí ò yẹ sí òun nu tí ó sì máa fa wàhálà fún ẹni bẹ́ẹ̀ nǹkan tó bá fún ọ bóun lè jókòó kéré jẹ́ kó tó ẹ kó tẹ́ ẹ lọ́rùn bó bá sì fún ọ lámọ̀ràn ni pé mọ́ débi báyìí mọ́ ṣe báyìí jìnnà sílẹ̀ torí tara rẹ náà ni èèyàn á gbọ́rọ̀ èèyàn á sì tẹ̀lé ìmọ̀ràn. ìyá àgbà ẹ ṣeun gan pẹ̀lú ìtàn yìí ó dá mi lójú pé ojú kòkòrò kò sí lára ìwà ọmọlúàbí èmi sì rèé o èmi fẹ́ máa hùwà ọmọlúàbí ìní mọ sójú kòkòrò mọ́ ó káre àmọ̀ pé a ò ní rí jù báyìí lọ o ní àṣálẹ́ yìí o ilé ò ní lé wa o ọ̀nà ò sì ní nà wá ó dàárọ̀. Iya, bang.